àánú rẹ̀ ṣe. Bàbá ti bá wa ṣe. Ṣùgbọ́n mo rí àánú rẹ̀. Olùdó àánú rẹ̀ ọ̀gá mi ṣẹlẹ̀.

bless you, mommy. God bless you, mommy. Ẹja máa ṣe àmàtí wọlé. Ẹja máa gba ẹ̀yọ́ wa.

àjọ ṣé wọ́n ń gbọ́ lórí rédíò ẹ bá mi wò ó ẹ bá mi wò ẹjọ ṣé wọ́n ń gbọ́ mi lórí rédíò. God bless you, our movies on the Instagram. God bless you. Ẹja máa ṣe Let's begin to share. Let's begin to share. Let's begin to share. Let's begin to share. Let's begin to share. You are mighty, oh. You are mighty, Lord. You are mighty, Lord. You are mighty, Lord. You are mighty, Lord. Okay, God bless you, Mommy Ojo. Mighty, Lord. Ẹ jẹ́ a máa lu ẹ̀bùn aleluya wa. Hey. you are mighty o oh. ah, bàbá bàbá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá bàbá o ọlọ́run tó ga. Ẹ̀dá lórí dada, ẹ̀dá ẹ̀dá bàbá dada. ẹjẹ ẹjọ bọ̀bọ̀ o. ẹjẹ ẹjọ bọ̀bọ̀ o. ẹjọ ẹjọ bọ̀bọ̀ o. Àbọ̀ wọlé lọ. Àbọ̀ wọlé lọ. Above Events. ẹ máa ru ẹ̀bùn aleluya ní mọ́mì. Ee, aṣọ́ra kí ni o bàbá máa kú iṣẹ́ o lórí àwọn aláboyún wọn mà kú iṣẹ́ lórí àwọn tó ń wojú ọlọ́run ó kú iṣẹ́ akiri ṣòro aṣọ́ra kiri ó bàbá mà kú iṣẹ́ o. ijó pé ẹ̀wẹ̀ rèé ijó ọgbẹ́ ní dààmú mi ọba tó jẹ́ kárí the last Wednesday. Last Wednesday in the month. Let me rain. Ijó ọpẹ́ mi rèé. Ayọ̀ ọpẹ́ mi rèé. A máa fi gbé baby, ga. Èmi á fi gbé Jésù ga. Màá fi gbé Jésù ga. Màá fi gbé Jésù ga. Hey ó bàjẹ́ ẹ̀gbọ́n fẹ́ wá màlẹ o. Ẹjẹ́ ọba tag àwọn ọmọ ọlọ́run bá ti wọlé. Let's begin to tag people, let's begin to share to them. Àbọ̀ ọmọ làgàn. Àánú lèmi àti yín nígbà mọ́ Ẹ wo gbogbo ohun tí ẹ kó wọnú oṣù kẹrin mọ́mí gbogbo ẹ̀wà ló ṣì wà lọ́wọ́ yìí ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn. You are lifted up above all other. You are lifted up above all other. Ee bàbá láìpù ẹyọ kan ìwọ lóní. Bàbá. Ee bàbá. Baba, Baba, náà. Bàbá. Bàbá. Bàbá. Bàbá ló yẹ o. Bàbá ògo bàbá o. Ẹ máa kí ògo ògo fún ọlọ́run yẹn wá mi. Ẹ jẹ́ a Ẹ jẹ́ a máa ké sí bàbá yẹn. Bẹ́ẹ̀ mo wà láyé àwọn ọmọ mi ń bẹ láyé mo wà láyé ọkọ mi ń bẹ láyé mo wà láyé gbogbo àwọn ọmọ mi ń bẹ láyé mọ́mí ẹ dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ pé ní wákàtí yìí àwọn ọmọ mi sì pè sí mi lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ ó jẹ́ kóṣù yóò pa mí lẹ́kún mọ́mí ẹ jẹ́ dúpẹ́ èmi ò ní yọ̀ fún ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run mo dúpẹ́ o ò jẹ́ kí oṣù yìí ó pa mí lẹ́kún ẹ̀yin tẹ́ ẹ rí oyún ní nínú oṣù yìí ẹ dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ torí pé ẹ pa mí lẹ́rìn ayọ̀ lóṣù yìí ẹ̀yin tẹ́ ẹ gbàwé ìgbélu ẹ̀yin tẹ́ ẹ gba kọ́ńtrọ́tì kan tàbí òmíràn ẹ̀yin tẹ́ ẹ gbẹ́ṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ ralé ẹ̀yin tẹ́ ẹ ṣe graduation ẹ̀yin tẹ́ ẹ ṣe convocation ẹ̀yin tẹ́ ẹ pass board exam yẹn mọ́mí ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀yin tẹ́ a wọ relationship nínú oṣù yìí mọ́mí nothing is too little to thank God for ẹ̀yin tẹ́ a gba promotion nínú oṣù yìí ẹ̀yin ọlọ́jọ́ ìbí oṣù yìí ẹ̀yin tẹ́ ẹ ṣe ìrántí wedding yín lóṣù yìí ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn kan ò rìn débi dẹ́yìn rìn dé yẹn ẹ̀yin tẹ́ ẹ wọ ìlú ọba lóṣù yìí ẹ̀yin tó fún ní visa lóṣù yìí ẹ̀yin tí olóore rántí lóṣù yìí ẹni tá a tọ́ lọ́rẹ lóṣù yìí ẹni tá a ra ọkọ̀ lóṣù yìí ẹni tá a fi foundation lédè lóṣù yìí ẹni tá a lọ sínú investment kan tàbí òmíràn ẹjẹ́ lọ dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ní ọlọ́run mo mọ́rẹ́ thank God for the grace thank God for the grace àwa díẹ̀ là ń yìn àwa díẹ̀ là rí ọwọ́ ọlọ́run ó gbọ́ àwọn tá a bá ti rí ọwọ́ ọlọ́run nínú ayé wa nínú ayé àwọn ọmọ wa nínú oṣù kẹrin yìí ẹ máa fi ògo ògo ògo fún bàbá yẹn ẹ máa gé ògo ògo fún ẹ máa rúbọ aleluya fún ẹ máa sọ fún bàbá yẹn pé olúwa o ṣé olúwa o ṣé ò jẹ́ kí iná ọmọ jó mi ò jẹ́ kí iná ọkọ jó mi ò jẹ́ kí sàtánì ó gbògo oyún inú mi ò wálẹ̀ lóṣù yìí mo lọ ìrọbí mo sì bí lóṣù yìí ọlọ́run o ṣé ọlọ́run o ṣé ẹ̀yin tẹ́ ẹ rí oyún ní àhá ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀yin tí ọlọ́run dá lóhùn fún yín ní oyún bàbá kan pè mí lánàá inú mi dùn ayọ̀ mi kú wọ́n ní mọ́mì ọlọ́run ti ṣe after waiting of so many years ah, mọ́mì ẹjẹ́ àyìn ọlọ́run yẹn ẹjẹ́ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run yẹn bí ọlọ́run ẹ ṣe for remembering me this month and for gladdening my heart ọlọ́run mo yàn ọ́ ọlọ́run mo yàn ọ́ ọlọ́run mo yàn ọ́ ọlọ́run mo yàn ọlọ́run mo yàn ẹni tẹ́ ẹ ṣe introduction lóṣù yẹn dúpẹ́ ohun gbogbo ni kẹ́ ẹ máa dúpẹ́ fún jésù olúwa wa mọ́mí ẹ jẹ́ ká mọ ọlọ́run lórí òkè nígbà tí màmá yẹn ń jẹ́rìí fún mi lánàá inú mi dùn ayọ̀ mi kún inú mi dùn ayọ̀ mi kún màmá yẹn jẹ́ ojúlówó ọmọ ìwọlẹ̀ rí kàn ṣùgbọ́n tá a ti ń wojú ọlọ́run fún wọn ní ìlú yẹn lórúkọ jésù olùgbàlà mo tún kọ̀ nẹ́ẹ̀tì gbogbo ẹ̀yin tó kù tẹ́ ń wojú ọlọ́run fún ọmọ ní ọjọ́ wo ló fẹ́ dúró ọjọ́ wo ni wọ́n fẹ́ confirm pé mi náà ní oyún lórúkọ Jésù olùgbàlà torí pé ń bá aláyọ̀yọ̀ ní ọ̀sán yìí ẹ̀rí ẹ̀kan ni mo ní ìròyìn ayọ̀ ẹ̀yin ló kàn ìròyìn ayọ̀ ẹ̀yin ló kàn ìròyìn ayọ̀ ẹ̀yin ló kàn màmá yẹn bá mi sọ lọ́dúnkọ́ mi mo gba ọlọ́run gbọ́ lórí òkè yìí mi ò dẹ̀ yẹsẹ̀ she's been on the back àwọn foundational member ni wọ́n she's been on this wọ́n ti bí kan wọ́n ti bí kan àwa wo ojú ọlọ́run fún ìmíràn mọ́mì ṣùgbọ́n mọ́mì wẹ́rẹ́ nígbà tá a tiẹ̀ lérò bàbá mi ṣe ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yẹn bí ọlọ́run ó ṣe ọlọ́run ọba onímájẹ̀mọ́ a fi ògo fún yín a dúpẹ́ torí pé ẹni ọlọ́run iyè tẹ́ ẹ bẹ̀rẹ̀ ṣe agbára <laughs> ọlọ́run kò sẹ́ni tó lè dẹ́ dúró ohun tó o bá ti bẹ̀rẹ̀ o ti parí ẹ̀ èṣù kan ò lè dí ẹ lọ́wọ́ wọ́n gbìyànjú láti dí jésù mọ́bojì ṣùgbọ́n ọlọ́run fi agbára jùlọ ọlọ́run mo dúpẹ́ ẹni tí a wojú ọlọ́run fọmọ ẹ máa sọ pé olúwa mo dúpẹ́ torí mo ti ṣe gbé nǹkan ọmọ yẹn dání máa dúpẹ́ máa dúpẹ́ máa dúpẹ́ sàtánì yẹn máa sọ fún ẹ pé wò ó kò mà tí ì ṣe kí ló ń dúpẹ́ fún máa dúpẹ́ bí kí ló ń tẹ́ God in advance ẹ máa dúpẹ́ síwájú bí ọlọ́run mo dúpẹ́ nítorí mo ti ṣe ọlọ́run mo dúpẹ́ torí pé mi náà ti jọ lọ́wọ́ lórí òkè ìwọlẹ̀ nìkan yìí àánú ti yanjú ẹ̀ ọlọ́run mo dúpẹ́ torí mo ti ka èmi náà mọ́ ọlọ́mọ ọlọ́run mo dúpẹ́ torí mo ti kà mí máa wọn abiyamọ ọlọ́run mo dúpẹ́ torí mo ti kà mí máa wọn abiyamọ ọlọ́run mo dúpẹ́ torí pé ẹkún mi tán ogun jíjà mi tán ẹ̀yin abiyamọ mi ẹ̀ máa dúpẹ́ kí náà dúpẹ́ fún ọlọ́run mo dúpẹ́ ó jẹ́ káyé gbọmọ lọ́wọ́ mi tán ọlọ́run mo dúpẹ́ ó káyé fa àwọn ọmọ mi rúbọ ẹ̀yin gbẹ́gbẹ́ máa dúpẹ́ ọmọ yín pẹ́ sí yín lọ́wọ́ ẹ̀tún lọ́mọ ọmọ ẹ̀tún lọ́kọ ọmọ ẹ̀tún láyà ọmọ wọn sọ yín níyà àjẹ́ wọn sọ yín ní bàbá oṣó wọn ló ti fọkọ ọmọ ìdájọ́ ẹ̀jẹ̀ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀yin ọmọ wípé tí ọkọ ọmọ bá kú tí ayọ̀ ọmọ bá kú tí ọmọ bá kú máa bí àmọ́ lọ́wọ́ wọn sì pa bí àmọ́ lájẹ́ ọba tí òun pè mí àti lájẹ́ ẹ̀jẹ̀ àyẹ̀ ẹ jẹ́ ọlọ́run mo dúpẹ́ ẹ̀yin lẹ́ ń bá mi wò wọ́n ẹ̀yin lẹ́ ń bá mi tọ́ wọn ìlọ àwọn ọmọ mi òjò bí aláyẹ nínú oríire wọn bàbá òjò bí aláyẹ nínú àbí àwọn ẹdúpẹ́ ọlọ́run tó dúró tèmi ọlọ́run tó jagun oṣù yìí ọlọ́run tó borí ogun oṣù yìí ọba tó mú mi rọ́pin oṣù yìí ọlọ́run mo mọ rẹ̀ ọlọ́run mo mọ rẹ̀ àwa bí a progress. Thank you for the confirmation in progress. Thank you for the confirmation in progress. Let's open our mouth and begin to thank God. Ẹja máa ń yẹ, ẹja máa ń yẹ, ẹja máa ń yẹ. Ọlọ́run ọṣẹ́, Ọlọ́run ọṣẹ́ fún gbogbo àwọn ọmọ èyí tó ti fún wa nínú ọdún yìí. Ọlọ́run amọ̀rírì rẹ̀ fún gbogbo ọmọ tó fún wa nínú oṣù yìí àti akọ àti abo. Ọlọ́run aṣọ wípé ẹṣẹ́ Jésù Olúwa wa, àbí àwọn ẹja lọ dúpẹ́ lórí ìdílé wa ẹja lọ dúpẹ́ lórí àwọn ọmọ wa bí ọlọ́run á dúpẹ́ torí pé ẹ máa yàn fáwọn ọmọ tiwa kò sí bí ìdílé ọkọ̀ ìdílé ṣe máa jẹ́ tó ọlọ́run á dúpẹ́ torí pé àwọn ọmọ tí wọn ò ní wọkọ̀ ẹkún á dúpẹ́ torí pé àwọn tó ti fẹ́ ìdílé tó ti ní ìdílé ẹ̀yin ọlọ́run ò ní jẹ́ kí ilé wọn wọ́ ẹ ó gbé ilé wọn lọ ẹja gbọ́rùn sókè àdúrà pẹ́ ó yá ó yá ó yá ó yá ó yá bá ti dúpẹ́ àlẹ́nu láti béèrè a gbọ́dọ̀ kọ́kọ́ mọ rí ọlọ́run akọ́kọ́ gbọ́dọ̀ mọ rírì ọlọ́run kákọ́kọ́ dúpẹ́ èyí tó ṣe á jésù olúwa wa ẹ wá sọ fún ọlọ́run olúwa gbogbo ohun tó ń da ọwọ́ rẹ dúró láyé mi ẹni tí a ń wojú ọlọ́run kọ́ mẹ́jọ ẹgbà gbogbo ohun tó ń da ọwọ́ rẹ dúró nínú ayé mi àdúrà àná la fẹ́ gbà lọ́sàn-án irú àdúrà tí àná gbà mọ́mi irú àdúrà tí àná gbà tó mú èsì jáde ní ṣílò mo súre fún ẹnìkan tó ń wojú ọlọ́run bẹ́ẹ̀ ti gun sílò lọ́sàn yìí lórúkọ jésù ẹ ò rí ọwọ́ ọlọ́run mo ní bẹ́ẹ̀ ti gun sílò yìí lọ́sàn yìí ẹ ò rí ọwọ́ ọlọ́run mo ní bẹ́ẹ̀ ti gun sílò lọ́sàn yìí ọ̀run yóò dá yín lọ ẹ pé jésù olúwa kí ló ń bẹ lára àbí kan tó ń takò oyún níní olúwa kí la gbé sí mi lára. mo súre gbogbo ẹ̀yin tẹ́ ń lóyún tó ń wálẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà nínú oyún tí sàtáni threatening pregnancy yín lórúkọ jésù ẹ gba òmìnira lọ́wọ́ rẹ̀ ẹ omi yẹn jáde wọ́n ní ẹ òmìnira lọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀yin tí a ń fún ní àlá nínú oyún gbogbo ẹ̀yin tó jẹ́ pé bá ti lálàá yẹn báyìí oyún yẹn máa wálẹ̀ ní lórúkọ jésù ẹ̀mí mímọ́ borí àlá búburú gbogbo májẹ̀mú àlá búburú tí wọ́n fi ń ba oyún jẹ́ mọ́ yín lára gbogbo ẹ̀ tó jẹ́ pé tẹ bá ti lálàá mọ́mì tẹ bá ti ní ìbálòpọ̀ wá ba oyún yẹn jẹ́ ni lórúkọ Jésù ẹ ṣẹ́gun àlàyé mo ní lọ́sàn-án yìí ẹ borí àlàyé gbogbo ọṣẹ́ tí wọ́n fi àlà ojú ọrùn ṣe ní kórìíta àti bímọ yín ní kórìíta àti lóyún yín lórúkọ Jésù olùgbàlà àlàyé bàjẹ́ lónìí ẹ lọ borí àlàyé mo ní ẹ lọ borí ọ̀rọ̀ yẹn mo ní ẹ lọ borí ọ̀rọ̀ yẹn mo ní ẹ lọ borí ọ̀rọ̀ yẹn agbára láti ọ̀run ó yẹ gbà á agbára láti ọ̀run mo ní ẹ gbà á agbára ìlónú pàlẹ́ yín àṣẹ ìlónú mo ló pàlẹ́ yín ọwọ́ ọlọ́run tí ń fúnni lọ́mọ lórúkọ jésù ó darapọ̀ mọ́ yín á ẹ jésù ẹni olúwa kí la gbé sí mi lára tó ń jó oyún lára mi dókítà ò lè rí ẹgbàgbé ẹ̀ kí ló òkùnkùn gbé sí mi lára tí yóò jẹ́ kọ́ mọ́ ó ti dúró mọ́mì bó o bá lọ ṣe IVF àbí tó o bá kọ́kọ́ ṣẹ́gun ohun tó ń gbé sí ẹ lára yẹn wọ́n sọ IVF yẹn wọ́n sọ ní pàbó wọ́n á jẹ́ kó owó máa fúnù ẹgbẹ́ o ẹni kí la gbé sí mi lára ìdí nìyẹn wọ́n sọ fún àwọn tó bá fẹ́ lọ fún IVF o gbọ́dọ̀ fi sínú àdúrà àìmọye ẹni tó lọ ṣe IVF tí òun kọ́kọ́ jáde bẹ̀ time Jésù ẹ lọ rẹ́rìn ánà níbi tí ayé gbàgbé yín sí ègún tó fi gbé yín pamọ́ agbára àjíǹde lórúkọ Jésù ó gbé yín jáde mo ní agbára adúlọ́ náà lọ́wọ́ gbà lọ́sàn-án yìí mọ́mí ẹnìkan kọ́kọ́ ló gbàdúrà fún àná àná lọ sílò bẹ́yìn náà ṣe lọ sílò yìí despite the fact wípé mọ́mí pẹ̀lú làgàn pé kó padà Pẹ̀nínà gan kó má lè sáré ìran yẹn Pẹ̀nínà gan kó má lè tẹ̀síwájú bóyá wọ́n ti ń discourage wọ́n mọ̀ wípé wo ọmọbìnrin tálu àbá máa ṣe àti ṣe mọ́mì any effort minus God is a fruitless effort I repeat any effort minus God is a fruitless effort. Any effort minus God is a fruitless effort. Gbogbo ìgbésẹ̀ tájà bá fẹ́ gbé tí ò bá ti fi Jésù kù. Mọ́mì, òfòlì, dádì kò lè sí nǹkan kan nínú ẹ̀. Ọlọ́run ni a nà lọ rí. Ọlọ́run ló wá lọ. Ó dẹ̀ rí Ọlọ́run. In spite of the destruction. Penina. In spite of the destruction of the prophet gan. Tó ní prophet gan fẹ́ distract ẹ̀. Ṣé o ti I am speaking from the book of First Samuel. First Samuel chapter one verse one. Ó ní nígbà náà ọkùnrin kan wà ará Nábẹ́bẹ́. Ephraim orúkọ rẹ̀ á máa jẹ́ Elina. Ó jẹ́ lọ sí ẹsẹ̀ kejì. Ó sì ní aya méjì. Orúkọ ìkíní á máa jẹ́ Anna orúkọ èkejì á sì máa jẹ́ pẹ̀nínà mọ́mí ẹ gbọ́ mi pẹ̀nínà tí lè má jẹ́ obìnrin àlè àbí ó lè má jẹ́ obìnrin ìyàwó pẹ̀nínà ẹlòmíì nínú ọkọ mọ́mí ìyá ọkọ ni pẹ̀nínà ẹlòmíì nínú ọkọ ọ̀rẹ́ tó ti ṣáájú ẹ̀ bí òun pẹ̀nínà pẹ̀nínà ẹlòmíì àbúrò ọkọ ni pẹ̀nínà ẹlòmíì ọ̀rẹ́ ọkọ ni bẹ́ẹ̀ nílẹ̀ ẹlòmíì gan ọ̀rẹ́ tiẹ̀ fúnra ẹ̀ á lọ jẹ́ wá nǹkan ṣe ó jẹ́ wá nǹkan ṣe mọ́mì ohun tó bá ti ṣí ojú ẹ kúrò ní ọ̀nà ọlọ́run kò sí èsì níbẹ̀ mọ́mì onílẹ̀yìn rẹ ó sá lómìíràn ara bò ṣáájú rẹ ó sá lómìíràn ẹ̀yìn nìkan lẹ́tọ̀ọ́ bí jù. Jésù lọ́ba ayérayé. Mọ́mì, any effort you want to put in, hard go. Any effort, even ogun àdúrà gbígbà, mọ́mì béèrè fún àánú mo ṣe lọ síbẹ̀ Psalm twenty five. Orúkọ ẹ̀kejì á sì máa jẹ́ bẹ̀rẹ̀ náà. Mo kọ́kọ́ gbàdúrà. Agbára tó ń borí ibẹ̀ nínà ní kòríta ìdádúró mọ́mí ẹ gbọ́ mi kò sẹ́ni tó wà ní kòríta àdádúró tí ò ní kan Penina òun ni wọ́n ṣe sú àwọn Penina yẹn Penina yẹn lè ti ẹlòmíì lè má jẹ ìyàwó tàbí ìyálé Penina yẹn kú sí oríṣiríṣi anybody that want to shift your focus from God is your Penina anybody that want to give you or introduce alternative unto you is your Penina. But when you allow your peninel to overcome you, you lose out from the race. Ohun tó ran ọ̀nà lọ́wọ́ mọ́mì Ọlọ́run ràn án lọ́wọ́ láti borí pẹ̀nínà tá a gbé nìyí sí. Ọlọ́run ràn án lọ́wọ́ tá a bá dẹ̀ wò màmá àsọyé ọdún tó ti lọ sí àṣìlò. Don't let anybody continue to count your effort in God in order to distract you. Many have gotten to the verge of their answers, but because their strength couldn't withstand it, mommy, they were easily distracted. Wọ́n ti tó ìkórìíta, in fact, ó ti kàn wọ́n, ṣùgbọ́n mọ́mì, wọn ò ní agbára láti lè withstand Penina yẹn, and the Penina was able to destroy them and they lose the focus. Baba said something yesterday while he was preaching in our service yesterday night, while he was preaching, it made mention of something. Wọ́n ní ká má distractions in Wọ́n ní ká má gba distractions láyé. Mọ́mì, where you are going, you must be focused. Lórí ọmọ tí ẹ fẹ́ bí yẹn, mọ́mì ó ní ẹ máa wo Jésù nìkan. Olùpilẹ̀ṣẹ̀ kò sẹ́ni tó la ìkórìtà ìdádúró kọjá tí ò kan ìjì kò sẹ́ni tó la ìkórìtà ìdádúró ọmọ kọjá mọ́mì tí ò kan pẹ̀línà pẹ̀línà ẹlòmíì gan lè jọ ọkọ ẹ̀ aleluya ṣùgbọ́n kí lóhun tí mo sọ mọ́mì o gbọ́dọ̀ lè borí pẹ̀línà tó bá máa gba Samuel if you want to receive your Samuel you must be ready to overcome your pẹ̀línà ẹ pè Jésù agbára tó ń borí pẹ̀línà ẹni olúwa gbé wọ̀ mí mo fẹ́ rí Samuel mi agbára tí mo máa fi borí ìfẹ́ nínà olúwa gbé wọ̀ mí kí n bá gba Samuel mi ẹ pé jẹ́rìí ẹ tó yẹ kó bẹ́ẹ̀ lórí ẹgbẹ́ gbà ẹgbẹ́ gbà àwọn nǹkan tó wà jésù olúwa wá mú mi àwọn nǹkan tó wà when you are prepare yourself wait for a storm when that storm come it will not catch you unaware ó dàbí mọ́mì ẹni tó sọ pé ó yá fasten your seat belt we are about to enter into a turbulence mọ́mì tí ò wá fasten seat eh, belt ẹ̀ of course it ìdàkóbá turbulence yẹn lọ ṣùgbọ́n ẹni tó ti prepare rẹ̀ mọ́mì even when he gets into the storm and the turbulence was as heavy as hell because he is already prepared kí ni ohun tí mo sọ. So? ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run fọ́mọ that is not your bottle it's a shelter you are a book so don't let anybody write you off because of the shelter you are don't allow your let me read that place don't allow your penina to stop your Samuel God has already ordained a Samuel and that is why he has given you a womb that is why you are not wombless. That is why he has created womb so that you can abort that Samuel. So whatever your Penina is saying now, you don't give attention to it. Focus on the Samuel you want to receive from God. Ó ní ọkùnrin yẹn sì máa tú ilẹ̀ ní ọdọọdún láti sìn àti láti ṣe ìrúbọ sí Olúwa. Àwọn ọmọ ogun ní Ṣílò ọmọ ẹ̀rì méjèèjì Ófìnì àti Fíníàsì àlùfáà sì wà níbẹ̀. Nígbà tí ó di àkókò ẹ̀ka náà ṣe ìrúbọ ó fi ìpín fún pẹ̀ nínú aya rẹ̀ àti fún gbogbo ọmọ rẹ̀ mọ́mì pẹ̀ nínú ẹlòmíì ó lè jẹ́ àwọn tó ti bímọ hallelujah àwọn tó ti bímọ tó fẹ́ fọmọ yù ẹ́ you don't listen to them you don't give attention to them hallelujah that was what that woman was trying to do but thank God for the grace in the heart. Uh, ah, mo súre sẹ́ alágbára mi ò mẹ́ni tó wà ní kórìíta I want to give up olúwa ní àwọn mẹ́ta wà ní kórìíta àti bímọ wọ́n dẹ̀ wà ní kórìíta I want to give up olúwa ní àwọn yẹn la rán mi sí lọ́sàn-án ìkórìíta ó ti sú mi ìkórìíta ogun yìí lé ìkórìíta ẹ̀bú àìlọ́mọ yìí ti pọ̀ jù lórúkọ Jésù ẹ̀mí mímọ́ tú ọ sílẹ̀ lọ́sàn-án mo ní ẹ̀mí mímọ́ tú ọ sílẹ̀ lọ́sàn-án mo ní ẹ̀mí mímọ́ ju ẹsẹ̀ lọ ọlọ́run tó padà pa á nà lẹ́rìí tẹ bá lọ wọ oríkejì ẹsẹ̀ ẹsẹ̀ kẹrin yẹn ó ní àgọ́ àná tí penina ti bú tí ẹnì kan ti bú tó ṣe wòlíì bíbélì wa sọ wípé ní fọ́ samuel yẹn ní orí ìkejì yẹn ní ẹsẹ̀ ìkarùn yẹn ó wá sọ kínní kan níbẹ̀ ẹ̀rù ọlọ́run bà mí ó ní àwọn tí ó yọ̀ fún oúnjẹ ti fi ara wọn ṣe alágbàṣe àwọn tí ẹbí pa kì í ṣe aláìní tó bẹ́ẹ̀ tí a lò mọ́mì àgàn is a chapter of your I repeat barrenness delay in childbearing is not you that is not your real you your real you is a mother your real ti ọlọ́mọ méje ah. ọlọ́run gbà mí that was a woman they said they cannot ah. wọ́n wá fọmọ bú ẹ o wá ń kárí sọ now know who you are remember Anna in the scripture mọ́mí kò sórúkọ tí wọn ò lè fi pẹ́ni tó ń wojú ọlọ́run fọmọ don't be shaken ẹ gbọ́ mi sá èmi ti rí ìyàwó ìránṣẹ́ ọlọ́run mọ́mí kò ṣe lánàá aleluya o ṣùgbọ́n ní ìdádúró débi bẹ́ẹ̀ bá ní pé bóyá torí kò ṣe lánà ni ò ṣe rí ọmọ bí so why do you want people's utterances to silence your focus in them? wọ́n lè sọ fẹ́ lómi gan it will even your penina may even be that medical report another person penina may be that medical report they might have told you oh you don't have a womb again your hormonal is imbalanced You have a multiple five. In fact, you cannot carry babies. That will be your now. Please don't give up. Anna met with Penina on the road. If she persisted, and his persistence, she was able to carry seven children. She was able to carry seven. Gbogbo ẹni tẹ́ ń wojú Ọlọ́run ẹ ṣọwọ́ yín Ẹ nọwọ́ yẹn síwájú bí ẹni tó fẹ́ gbà ọlọ́run wa bẹ́ẹ̀ ti máa ń ṣe nìyẹn ẹ tún ti ṣe yìí adúpẹ́ ọlá bẹ́ẹ̀ ti máa ń ṣe máa ń ṣe ọlọ́run olúwa ní ẹ̀yìn ìyá ìgbẹ́jì ìdọ̀mẹ́kì olúwa ní ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ bẹ́ẹ̀ ti máa ń ṣe nìyẹn ọlọ́run wa bẹ́ẹ̀ ti máa ń ṣe nìyẹn ẹ tún ti ṣe yìí adúpẹ́. Happy birthday, Manje. Mẹ́rin àwọn bí ọmọ o. Happy birthday, Manje. Ẹdún ti ṣe yí àbọ̀ pẹ́ wá. Happy birthday, Manje. Ọlọ́run mi o. Happy birthday mi a. Ẹ̀jẹ̀ tún ti ṣe yí àdúgbà. Happy birthday, Manje. Ọlọ́run o. Happy birthday, Manje. Ẹdún ti ṣe yí àbọ̀ pẹ́ wá ti bá ṣe bàbá olúwa bó ti dùn ánà nínú nígbẹ̀yìn olúwa ọjọ́ pé du èmi náà ni bó o ti du ánà nínú gbẹ̀yìn nígbẹ̀yìn gbẹ̀yìn ẹni ọjọ́ pé ó yá du èmi náà nínú ojú ánà náà rí ṣùgbọ́n mọ́mì ayọ̀ padà dé ẹ pé jésù màmá ẹni olúwa bó o ti du ánà nínú nígbẹ̀yìn gbẹ̀yìn olúwa du èmi náà nínú ẹ̀sọ́ ní ọjọ́ rẹ̀. àti bímọ ó lè jẹ́ ẹni tó ń mú ẹ̀yà lẹ́kìrì yìí mọ́ mi ẹ gbà ẹni tó ń bá mi sá eré ìdí àti bímọ tó dóhùn gan lóríṣun ogun tí mo ní ẹni ń bá mi sá eré ìdí àti jẹun ọmọ tó dóhùn gan lóríṣun ọmọ tí mo ní ẹni olúwa fàtú olúwa fàtú ẹ pé jésù ẹ sọ ní àbúrò ẹni ń bá mi sá eré ìdí ayọ̀ mi lórí ọmọ tó ní mi ò ní mọ bí ayọ̀ ṣe rí lẹ́ẹ̀kan torí mi ò ní ní ìdùnnú lọ́jọ́ ọjọ́ ogbó tó lórí àwọn ọmọ mi ò ní ka òkè tó láwọn ọmọ mi máa ṣí ní gbogbo ọ̀nà ẹ máa pariwo tí gbogbo tí gbogbo olúwa fàájú ẹni tó ní wọn ò ní rí oyún nínú mi débi pé wọ́n máa rí ọmọ lẹ́yìn mi ẹ máa pariwo olúwa bá mi fàájú olúwa bá mi fàájú jésù olúwa wá wọ́n sọ fún yín lórí òkè wọ́n sọ fún màmá kan màmá yẹn lè máa gbọ́ mi báyìí mọ́mì sísá yẹn lọ ló sọ fún hallelujah wọ́n ló lóyún báwo ló ṣe rí olóyún mọ́mì wọn ò sọ lójú dream wọ́n sọ̀tù wọ́n sọ̀tù àfẹ́sì torí gba mi tọ́lọ́run bá ń fún wa ní àdúrà ẹlòmíràn máa wò pé irú àdúrà wo leléyìí àwọn kan gbéra wọn kalẹ̀ mọ́mì àwọn kan gbéra wọn kalẹ̀ dárí wọn ò fẹ́ rí ẹ̀rín lẹ́nu yín àwọn kan gbéra wọn kalẹ̀ mọ́mì wọn ò fẹ́ kú bí ayọ̀ nílé yín àwọn kan gbéra wọn kalẹ̀ màmá bàbá wọn ò fẹ́ gbọ́ pé dìde bàbá sọ̀kìdì kan lánàá stop telling about your challenge because twenty percent does not care àwọn kan inú àwọn kan inú wọn dùn bẹ́ẹ̀ ṣe ń wojú yẹn àwọn kan inú wọn dùn torí pé wà nínú ìdádúró àwọn kan inú wọn dùn torí pé ẹ̀ tí mo bí ẹ̀mí ṣe rí ó súnlé fún ẹnìkan tó lè ṣàmì ẹni tí ayọ̀ rẹ̀ pọ̀ sí lórí ẹkún tìrẹ yẹn lórúkọ Jésù àṣẹ transfer ah ẹ pé Jésù àbíyamọ àṣẹ ìfani lórí sókè àṣẹ ìfàsókè ó yá pàdé àwọn ọmọ mi àṣẹ ìfàsókè wọn mi ẹjọ ẹgbà àṣẹ ìfani lórí sókè ó yá pàdé àwọn ọmọ mi lọ́sàn-án yẹ pé Jésù ẹ sọ ní àdúrà bẹ ẹjọ ẹgbà ẹ̀yìn àbíyamọ àṣẹ ìfàsókè àṣà ìfàsókè níbi gbogbo in the spiritual world in the financial world in the professional world àṣà ìfàsókè ó yá bàlẹ́ àwọn ọmọ mi ó yá bàlẹ́ wọn lónìí ó yá bàlẹ́ wọn lónìí àṣà ìlónà ó yá bàlẹ́ mi àṣà ìlónà ó yá bàlẹ́ mi àṣà ìlónà jésù olúwa wa ẹ pé jésù gbogbo doctors report tó di pẹ̀lú àti ayé mi olúwa dáná sun lọ́sàn-án gbogbo doctors report mo súre sẹ́ àníṣe gbogbo doctors report tí ò jẹ́ kẹ́ ẹ lè gbàdúrà mọ́ gbogbo doctors report tó wí kí n fẹ́ tì yín gbogbo doctors report tó ti gbé fẹ́ tì yín mi lórúkọ Jésù àtúnyí sílẹ̀ lónìí mo ní àtúnyí sílẹ̀ lónìí ẹ gbọ́ mi mọ́ mi anna make restitution mo máa sọ kí ní kan sà kò sẹ́ni tó ń wojú ọlọ́run tó dúró they want to try all this try try try try this try this try this allah náà ṣe jù bẹ́ẹ̀ lọ kó tó wá takú ti jésù gbèrè ẹgbọ́n náà wọ́n ti mọ náà ètí tó tẹ́ lọ takú tó orísun ọmọ ó gbàdúrà ọlọ́run ti ń ṣe orísun ọmọ lórúkọ jésù ó pa yín lálejò lónìí ọlọ́run tó wo ohun gbogbo tó dáa tí àkóso àwọn ọmọ ń bẹ lọ́wọ́ ẹ̀ lórúkọ jésù ó ṣàánú lónìí ẹkún àìbámọ ní ọmọ lọ́yẹ́ tẹ̀sùn ẹ̀yin màmá yìí ẹkún àìlọ́mọ lọ́yẹ́ tó ń fojoojúmọ́ tayé ẹkún àìtí ìbáwọn ṣàbíamọ tá a fi gbogbo ṣoṣù so lórúkọ jésù ẹkún yẹn dẹ́kun mo ní ẹkún yẹn dúró ẹ máa. pariwo níbẹ̀ yẹn ọlọ́run tó dá ẹkún ánà dúró èmi rèé dá ẹkún mi dúró ẹkún ẹ̀ lọ́mọdébí náà sùn ọlọ́run ló ń tabẹ́ lọ fún ti ánà ọlọ́run tó dá ẹkún dúró náà ti wà nínú ìbìnújẹ́ rí tá a bá wẹ oríta ń ka ní ẹsẹ̀ ó ní ní kòríta tó ń wà yìí ọlọ́run la ní kí n introduce sí ẹ. whatever effort you want to do add God to it. ẹlòmí aṣọ ibm ten ten times mọ́mì torí pé wọ́n ti kọ́ eré ọlọ́run no even if you want to go for the option of ibm add God to it commit it into God's hand then it will be fruitful. Anna náà ti lọ. ó wá padà wá sẹ́tù pẹ̀lú Jésù òun náà ti lọ ṣùgbọ́n rí wípé kò sí nǹkan kan láwọn èèyàn kò sóhun dẹ́dá lè dà fún ẹ ṣùgbọ́n Ọlọ́run lè dá ohun tó pọ̀ bíbélì wípé ó ń bẹ Olúwa mọ́mì ẹ̀yin náà ẹjẹ́ àjọ máa bẹ̀ ẹ́ every Wednesday unto ìyá sọ̀s. Àbí Ọlọ́run láàrin ọ̀sẹ̀ kan láàrin oṣù kan kọ́ ní tọ́lọ́ bá máa gbọ́ àti gbọ́ náà you don't dictate for him is God by himself. Is God by himself. Anna ń bí Ọlọ́run mú mi ní wọn ọ̀sọ́ yí ọdún tó fi bẹ́ẹ̀. Ṣùgbọ́n ṣàbẹ́ kí ló dé tó fi bẹ́ẹ̀? Òun lóríṣun ọmọ, dókítà kan lóríṣun ọmọ. Ọkọ rẹ kọ́ lóríṣun ọmọ. Ohun tó lọ́run bá ṣe á mi sí ló Ó ní ó ń bẹ́ẹ̀. Mọ́mì, let's settle with God in our prayer, in our praise, in our thanksgiving, in our obedience, in our commitment, in our faithfulness. Don't add another thing to it. Wọ́n tún yẹn ò lè dá nǹkan kan. A tún complicate matter. I yẹn "Dear, you dá nǹkan kan mọ́ mi. A tún complicate matter ni. Settle with God. Ẹ pè Jésù. Ọlọ́run tó dáná lóhùn. Anytime I read the verse, recently God was telling me, hey, oh my daughter, tell them to settle with me. Hey, Ẹ jọ mọ́ mi, èmi ò gbọ́ wípé sọ́rọ́gẹ̀tì ló ṣe you fi bí ọmọ méje o. Àbẹ́yìn ká mo bí olè ti níbẹ̀. Kò sí sọ́rọ́gẹ̀tì náà. Inú yẹn náà ló padà wá gbé ọmọ méje jáde nǹkan bẹ́ẹ̀ nínú ẹ̀. Jẹ́ ká lọ fàdúrà gbé jáde. Inú yẹn ló padà wá gbé ọmọ méje dúró. So sọ níbo làwọn ọmọ yẹn wà tẹ́lẹ̀ agbára kan ló dá dúró ṣùgbọ́n nígbà tó wọ yàrá àdúrà agbára yẹn fọ́ tútú. fọmọ mi ọmọ ń bẹ lára yín hallelujah don't allow any penina to silence you that's my message don't allow any force your penina may even be your husband it may be your sister It may be your sister-in-law. It may be your, your brother-in-law. It may be your, your, your, your mother-in-law. It may be your father. It may be friends. Don't let women, if they are silent, Anna, where would I, Anna would have gotten those seven kids? àgbọ̀ wípé ó ṣe sọ́rọ́gẹ́sì náà àdẹ̀gbọ́ wípé ó lọ ṣe IVF inú tó dá dúró yẹn náà no padà sí ó wá bí ọmọ méje ó súlẹ̀ fún ẹnìkan àní gbogbo ẹgbẹ́ tí bàbá sanjọ sunday morning that a door is closed does not mean it's locked meaning that enemy no close yẹ ọlọ́run tó wá ní àṣẹ to unlock ó wá sọ̀kalẹ̀ ó unlock ẹ pé jésù ah olúwa ṣí ilé ọmọ mi tó kùkù tí mo mọ̀ wípé ọmọ ń bẹ nínú yìí say it with confidence ó ní this is the confidence I have in you. ẹ pé ọlọ́run tó ń padà jẹ́ kí inú àná ṣí tí ọmọ méje ń jáde níbẹ̀ èmi rèé olúwa ṣí inú tààtì inú mi tààtì ilé ọmọ mi tààtì wàá rí pé tó bá ti ṣí báyìí ó ṣí nìyẹn kò tún tì mọ́ olúwa ṣí ilé ọmọ mi tààtì ẹ pé jẹ́ ìjọ ìtọ́jú ọ̀dọ́ rẹ. Oyoyoyoyoyoyoyoyo ẹni mọ́ mi ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ olúwa sí ilé ọmọ mi náà jù jésù olúwa wa ẹ̀yin abiyamọ ìjọ ẹgbà ọmọ mi tí a ti wà lọ agbára ọlọ́run wa padà ẹ̀gbọ́n mi wọ́n mi kò sábíamọ́ tí ọmọ ẹ̀ ò ní ṣe dára tí inú ẹ̀ máa dùn kò sábíamọ́ tó kọ́ ní ẹ̀kọ́ rere tó kọ́ ọmọ ní ẹ̀kọ́ rere tí ayé fẹ́ kọ́ ní otherwise ìdí nìyẹn mọ́mì má fi àdúrà ṣeré lórí ọmọ all this I'm going for one job. ten job nine job hundred job mommy consider your child consider your children pray for them have your time that you pray for your children join abia motito on a daily basis you are not wasting time i am not jobless when you see me online mommy i know the importance of prayer in the life of a child ó ní àdúrà olódodo ó ń ṣiṣẹ́ agbára tó pọ̀ gbogbo àwa bí ọmọ may we not pray a quarter to late prayer a ò ní bá wọn gba àdúrà tó ti bọ́ àdúrà máa bọ́ o prayer may be too late ṣùgbọ́n àwa bí ọmọ ní òkè ní lórúkọ Jésù mo láàní bá wọn gbàdúrà tó ti bọ́ tán ẹ pé Jésù olúwa jọ̀ọ́ lórí àwọn ọmọ mi olúwa má jọ̀ọ́ ṣe spiritually materially academically financially professionally emotionally otherwise olúwa má jọ ṣe tó bá ti fẹ́ wo kòkò ìṣìnà ẹ̀mí mímọ́ rántí má jẹ̀ mọ́ àdúrà bí ama lórí pápá lójoojúmọ́ yá dáhùn ọmọ rẹ̀ lórí ọjọ́ rẹ̀ ọjọ́ mi máa fi àdúrà yẹn máa fi sílẹ̀ mú bí ọlọ́run rántí ojú mi remember the mother of Kenneth Copeland máa pariwo Lord remember my face as a mother remember my face as a father in your presence on a daily basis of prayer We can, and that is our focus. That is our mission that God is sending. That is one. Then number two, another program is coming up. We're going to start in the summer, summer same time next year and next month. And that program is going to be for our children, teenagers, toddlers. We're going to put them into age brackets. Basically, I will fúnra ara wọn ló my wọlé. Hallelujah. And they will join us on the Zoom We have different, different, different things God has laid in our hearts to reach out to those children to help them. Different topics, different activities, different thing, different thing under this uh, leadership of the Holy Spirit will be coming. And the Lord will help us. Ẹ jẹ́ àgbàdua nípa yín. Ẹ sọ fún Ọlọ́run, Olúwa jù. Ní gbogbo àkàtà òkùnkùn tí ọmọ mi lè ti á sí tí ojú mi ò tó ẹni ẹ̀mí ni mo dá padà màmá kan sunkún bá ọlọ́run lórí òkè yìí and we are going to pray two of them we are going to pray for that children those children mọ́mí lórúkọ Jésù olùgbé àwọn ọmọ wa ò ní bọ́ sí àkàtà òkùnkùn àkàtà tó máa gba omi jẹ́ kíkorò lójú wa màmá yìí ṣàmì mo ní lórúkọ Jésù àwọn ọmọ wa ò ní bọ́ sí àkàtà tí ò ní jẹ́ ká rí iṣẹ́ ọmọ ṣe àkàtà tó máa jẹ́ kó fi èébú abiyamọ bú wa àkàtà tó máa jẹ́ káyé jèrè ọ̀rọ̀ lára wa àkàtà búburú tí kì í jẹ́ kí iṣẹ́ abiyamọ yọ àkàtà búburú tí kì í gbéṣẹ́ abiyamọ jáde lórúkọ Jésù àwọn ọmọ wa ò ní kó sí ẹjẹ́ sọ fún Ọlọ́run nípa gbogbo àwọn ọmọ tó ti kó sí àkàtà òkùnkùn tó ń pa abiyamọ lẹ́kọ́ lórí òkè ìwọlẹ̀ rí kan Olúwa fàánú yọ wọ́n ẹ pé Jésù ẹ sọ́yà lọ́rẹ́ ó yọ yọ yọ yọ yọ yọ.